ẹ gbà mí o ọkọ mi gé lára irun mi láti fi ṣoògùn Mariam ló pariwo bẹ́ẹ̀ ẹni tá a fẹ́ sùn jẹ tẹ́lẹ̀ tó tún lọ fi epo para lọ̀rọ̀ ọkọ mi látìgbà tí mo ti ní mi ò nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ ló ti ń wá gbogbo ọ̀nà láti ṣe aburú fún mi ó tún wá lọ gé lára irun mi láti fi ṣe oògùn orí yìí ló gbẹnu ìyáálé ilé kan Mariam Ọlátúnjí nígbà tó ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn adájọ́ kóòtù kọ́kọ́kọ́kọ́ tó wọ ọkọ rẹ̀ abdulrasaq jamiu lọ pé kí wọ́n tú ìgbéyàwó àwọn ká òun kò ṣe mọ́ ó ní ọkùnrin náà ti fẹ́ gba ẹ̀mí òun kọ̀rọ̀ ayé sì yá ju kọ̀rọ̀ ọ̀run lọ kóòtù kọ́kọ́kọ́kọ́ kan tí wọ́n ń pè ní area court tó fìkàlẹ̀ ságbègbè sẹ́ńtà ìgboro nílùú ìlọrin nípínlẹ̀ kwara ní àwọn tọkọtaya méjì yìí wọ́ra wọn lọ olùpẹ̀jọ́ náà mariam ọlátúnjì rojọ́ níwájú adájọ́ pé látìgbà tóun ti sọ pé ìfẹ́ ọkùnrin náà ti yọ lẹ́mìí òun ló ti bẹ̀rẹ̀ sí wá gbogbo ọ̀nà láti ṣàbúrú sóun tó sì ń dúnkookò mẹ́ẹ̀mí òun débi pé ó tún lọ gé lára irun òun Mariam ní òun kò nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ rárá kódà òun pẹ̀lú ọkọ òun kò lè dúró sọ̀rọ̀ fún ìṣẹ́jú kan mọ́ níbi tóun kórìíra rẹ̀ dé ṣùgbọ́n kí ilé ẹjọ́ tó tú ìgbéyàwó náà ká kí wọ́n kọ́kọ́ bá òun gba ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin náírà eighty thousand naira tí Abdulrasaq ti ṣe ọkọ òun jẹ òun ó tẹ̀síwájú pé òun yá ọkọ òun lówó náà láti fi ra ilẹ̀ ni ṣùgbọ́n kò dáa padà fóun mọ́ olùjẹ́jọ́ tó jẹ́ ọkọ Mariam Abdulrasaq Jamiu sọ fún adájọ́ pé òun náà ṣetán láti kọ Mariam sílẹ̀ gẹ́gẹ́ bí ohun tó béèrè fún ṣùgbọ́n òun kò jẹ́ lówó kankan o irọ́ tó jìnnà sóòótọ́ ni pé òun jẹ́ lówó onídàájọ́ Abdulkadir Ahmed tú ìgbéyàwó náà ká pẹ̀lú ìlànà àdéhùn tí wọ́n ṣe fúnra wọn níbàámu pẹ̀lú ìlànà ẹ̀sìn Islam adájọ́ sọ fún abilékọ Mariam pé ó gbọ́dọ̀ ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mẹ́ta kó tó lè ní àǹfààní láti fẹ́ ọkọ mìíràn èyí túmọ̀ sí pé lẹ́yìn oṣù mẹ́ta tí wọ́n kọ ara wọn sílẹ̀ ni yóò tó lè fẹ́ ọkọ mìíràn Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròye online television.